الله أكبر alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala akí ọlọ́run aṣa salatu fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run kó máa bá anabi kó máa bá wọn ará ilé ẹ̀ kó gbogbo àwọn sọ̀hábà lápapọ̀ kó sì bá gbogbo àwa tí a fẹsẹ̀ lé orí pa ìlànà ànábì wa Muhammad tí a yóò fi máa jáyé a kí àwọn alábòójútó ètò TV Sunna ti Yorùbá látọ̀dọ̀ ẹni wa pàtàkì Alhaji Abdulrazak Seifuddeen Arikọ́ṣe. Ati bọ́dà wa asheikh musa seifuddin àríkọ́ṣe akínyìn aṣàdúrà fún yín ọba tí ń kóni nídìí iṣẹ́ ọlọ́run ọlọ́run bá kún yín ọba tí ń sanni lẹ́sàn-án nídìí iṣẹ́ ọlọ́run bá san yín lẹ́sàn-án ẹ̀yìn ibà ọlọ́run ọba ṣe òwò kó pàdánù gbogbo ohun tẹ́ ẹ̀ ń ná tí ayé fi ń gbọ́ wá sí gba ewé ètò yìí ọlọ́run bá wa dá oore ìtọ́jú bẹ́ẹ̀ lọ ọlọ́run bá dá padà fún yín iléeṣẹ́ náà náà oníjó bàjẹ́ gbogbo àwọn elétò pátápátá náà la ṣe àdúrà fún ọlọ́run bá dúró tì wọ́n. gẹ́gẹ́ bí wáàsí wa nípa. Pa àwọn ìyàwó ànábì Muhammad sallallahu alayhi wa sallam èèyàn gbọ́dọ̀ máa ṣẹ̀sìn kó má mọ̀ nípa ànábì ẹ̀ èèyàn gbọ́dọ̀ máa ṣẹ̀sìn kó má mọ̀ nípa àwọn tí wọ́n kún ànábì lọ́wọ́ tí wọ́n dúró tì í tó fi ríṣẹ́ náà ṣe àkọ́kọ́ wọn náà ni àwọn ìyàwó gbogbo àwọn ẹni tí wọ́n jíṣẹ́ ọlọ́run àwọn ìyàwó wọn wọ́n kópa púpọ̀ náà la fi fi sínú pógámù wa pé anátìmọ̀ nípa àwọn ìyàwó ànábì wa Muhammad mùsùlùmí mùsùlùmá yóò kẹ́kọ̀ọ́ látara ìṣẹ̀mí àwọn ìyá wa tí wọ́n jẹ́ ìyàwó ànábì yìí báwo ni wọ́n ṣe dúró ti ọkọ wọn nídìí iṣẹ́ ọlọ́run báwo ni wọ́n ṣe ti ọkọ wọn lẹ́yìn ìbẹ́nu wọn tó jẹ́ wípé bàbá ẹ̀ ọ̀tá. ọ̀tá àgbà ló jẹ́ fún ànábì tóun ti bẹ́ẹ̀ kò torí wípé bàbá mi bàbá mi bàbá mi kó gbọ́kọ ẹ̀ tà. náà ni ó fi yẹ wípé à ń gbọ́dọ̀ mọ̀mọ̀ nípa wọn. nínú wáàsí wa tó wá lọ àfẹsí ọ̀rọ̀ táwọn èèyàn ó máa sọ sára pé. ìyàwó ànábi ṣe wá pọ̀ ju tàwọn tó kù lọ. lónìí a sọ fún wa ọgbọ́n òye tàrí kọ lára pípọ̀ tíyàwó ànábi pọ̀ ju tàwọn mùmíní tó kù lọ. asọ́fúnra wípé ọlọ́run ọba ló pàṣẹ náà ló sì yọ̀ǹda fún ànábì wípé kó fẹ́ obìnrin dé mẹ́sàn-án nígbà tó wá fẹ́ wọn fẹ́ wọn fẹ́ wọn àṣẹ wá wá wípé ó tó mo fẹ́ obìnrin lé àwọn ẹni títí ń bẹ ń lé sì mọ́kọ̀ọ̀kan fífẹ́ kan mọ́. Si àyà yìí ń tọ́ka wípé iṣẹ́ tánàbí gbé wá òótọ́ ni bí ò bá jó òótọ́ ìwọ àwọn ọ̀rọ̀ báyìí ànábì ò gbé jáde àbí kánábì máa ṣe ohun tí ó ta ko ohun tí ọlọ́run bá sọ fún un. látara pípọ̀ ìyàwó ànábì bẹ́yẹn bá nóye níbi àwọn ìtàn àwọn ànábì àwọn ìyàwó yìí tá a kà wá lọ fúnra wa nínú ohun tá a mú jáde ńbẹ̀ náà ni wípé pípọ̀ àwọn ìyàwó ànábì ìtọ́ka ni wípé òótọ́ ni ohun tá a nàbì gun wa dẹ̀lí ìlú nàlá sídìkì nùbù wà à ń bọ̀ wá bẹ́ẹ̀. èyí tá a kọ́kọ́ mẹ́nu bà náà ni nípa òye ọgbọ́n tí ń bẹ níbi àwọn ìyàwó tànàbí fẹ́ ìbẹ́nu wọn tó jẹ́ wípé òye tí ń bẹ ń bẹ òye àti tọ́ àwùjọ ṣe ni àǹfààní àti tọ́ àwùjọ ṣe ni ìbẹ́ inú àwọn ìyàwó tánàbí fẹ́ tó yẹ pé ó fẹ́ wọn ní títorí ọ̀rọ̀ ẹ̀sìn ìbẹ́ inú wọn tó jẹ́ wípé ní títorí dáwà gẹ́gẹ́ bí a ṣe sọ wá lọ wípé àwọn iṣẹ́ kan wà tó jẹ́ wípé ànábì ní kojú àwọn obìnrin ṣe àwọn ìyàwó ẹ̀ ní bá ṣe ibẹ̀ inú wọn tó jẹ́ wípé ànábì fẹ́ ní ìtorí politik ìtorí òṣèlú nítorí ń bẹ náà àwọn ìyàwó ànábì tó jẹ́ wípé ọmọ olórí àwọn kèfèrí ni fífẹ́ tànábì fẹ́ ọmọ wọn ó dín ọ̀tá tí wọ́n ní sànábì ó dínkù àwọn míì sì ń bẹ́ńbẹ́ tó jẹ́ wípé ìbá wọn dáná dáná bíi bá wọn dáná ó ṣokùnfà kí àwọn ìran wọn bí wọ́n ṣe tó kí wọ́n wọnú ẹ̀sìn torí gbogbo ẹni tó bá fẹ́ máa sọ̀sọ́kúsọ tó bá fẹ́ máa fẹnu ẹ̀tẹ́ kan anábíwá Muhammad sallallahu alayhi wa sallam bá a bá gbé àwọn ìyàwó yìí tá a tò wọ́n á bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Khadija Khadija tí Ànábì fẹ́ òun ni ìyàwó àkọ́kọ́ bàbá ní kí ló fà tí Ànábì wá fi fẹ́ Àdíjà ṣé ẹ̀sìn ni ṣé torí pòlítíkì ni ṣé torí àti tó àwùjọ ṣe ni láà ànábì fẹ́ hadija gẹ́gẹ́ bí àdámọ́ gbogbo èèyàn wípé bá a bá bàlágà ìyàwó là ń fẹ́. nígbà tí ànábì tó yàwó fẹ́ gẹ́gẹ́ bí ohun tá a ti sọ nínú tan Khadija wọ́n jọ dáwọ́ pọ̀ ó ṣe déédéé níbi lílọ níbi bíbọ̀ tí Àdíjà fúnra rẹ̀ ó ronú wípé irú èèyàn báyìí a ò gbọ́dọ̀ fi lẹ̀ kò gbọ́dọ̀ lọ mọ́ni lọ́wọ́ ọkọ ti kú a sì gbẹ́dọ̀ nọkọ. ohun tí ń ṣe gbogbo ọkùnrin wípé bí a bá bàlágà aná ti níyàwó náà ló ṣe ànábì ló fi dodi kọ Khadija ló fi fẹ́ Àdíjà. lẹ́yìn ìgbà tó fàdíjà tán tádìyà wá ṣaláìsí ó tún fẹ́yàwó fẹ́yàwó fẹ́yàwó nínú àwọn ìyàwó tó fẹ́ náà ni Sauda bintu Ram'a Sauda yìí ọkọ rẹ̀ kú lẹ́yìn ìgbà tí wọ́n kúrò ní ìlú Habasha Ethiopia àwọn sọ̀hábà wọ́n ṣe hijira lọ sí Ethiopia nígbà tí ìdààmú àwọn kèfèrí pọ̀ Sàúdà yìí ó jẹ́ nìkan tó gba Ọlọ́run ọba gbọ́ ó jẹ́ nìkan tó dúró ti ẹ̀sìn ó wàánú àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sàásálà níbi wípé bàbá wa ń lù pẹ̀lú ẹ̀sìn wa tá à ń ṣe yìí náà ní Islam àwọn kẹfẹ́rí yóò níjà gbádùn bí wọn bá ṣe wá ní sùtá ajẹ́ wọn ó fọ́ọ̀sì wa láti padà sórí ìlànà tá à ń bẹ tẹ́lẹ̀. nígbà wọ́n padà dé tọkọ kú kí ló yẹ kí ànábì ó ṣe àfi kó wá ọkọ fún un àwárí inú àwọn sọ̀hábà tó wá dìde wípé mo fẹ́ fẹ́ Sàúdá bánàbí wọn wá fi ń lẹ̀ tó bá padà sọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ àwọn ìran ẹ̀ tí wọ́n jẹ́ kéńfèrí inú kí wọ́n ṣe ń ṣùtá kí wọ́n fìtínẹ̀ kí wọ́n jẹ́yà tàbí kí wọ́n sọ wípé kó padà sínú ẹ̀sìn tí ń ṣe tẹ́lẹ̀ rí. Ànábì rí wípé kí ni màá fi dá obìnrin yìí lọ́lá kí ni màá fi san lẹ́san ìdúróṣinṣin ẹ̀ nínú ẹ̀sìn àfi kí n fẹ́ kí n fi rọ̀ ọ́ lọ́kàn ànábì fẹ́ Sauda kó mọ́ bá a padà ṣìnà lẹ́yìn tọkọ ẹ̀ kú. bá a bá padà síbi. Si fífẹ́ ìyá wa Àìṣà a rí wípé òye ọgbọ́n tálẹ́mi fẹ́ kọ́ wa látara fífẹ́ ń fẹ́ papọ̀ mọ́ ohun tó fẹ́ kọ́ wa níbi fífẹ́ hafusa Àìṣà ń jẹ́ ọmọ ọ̀rẹ́ Abubakar afusa ndị ọmọ ọrẹ umaru abubakar àti umaru àwọn ń jẹ́ mínísítà fún anabi anabi. wa rí wípé àwọn olódodo tí mo fẹ̀yìntì àwọn olódodo tí mo gbójúlé nídìí ẹ̀sìn yìí. kí ni ohun tí màá fi jẹ́ kí ìfẹ́ tí a ní síra wa kó nágbára sí i kẹ́mi ìfẹ́ náà gùn àfi kí n bá wọn dáná bíbá Abubakar dáná tánàbí fi Aisha bíbá Umaru dáná tánàbí fi Hafusa ó ṣokùnfà kí ìdúrótì wọn pẹ̀lú ànábì kó tún nágbára sí i. umaru òun tiẹ̀ nígbà tí ọkọ afusa kú ìbànújẹ́ umaru náà ni wípé ọkọ rẹ̀ wo ni mo fẹ́ rí fún ọmọ mi. bó bọ́ sọ́tún wọn ò ní fẹ́ fẹ́ bó bọ́ sósì wọn ò ní fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ohun tá a ti gbọ́ nínú ìtàn hafusawa lọ ànábì fẹ́ hafusa fífẹ́ hafusa ó jẹ́ ìdùnnú dídùnnú kan ò gbẹ̀yìn ẹ̀ fún Sayyidina Umaru èyí ni jẹ́ ọgbọ́n òye tí ànábì fẹ́ kọ́ wa látara fífẹ́ hafusa. Aisha àti Hafsa. bàbá wa lọ síbi fífẹ́ tànàbí fẹ́ Zainabu bintu jash, a rí wípé ọgbọ́n bẹ́ẹ̀nbẹ́ òye ń bẹ́ẹ̀nbẹ́ ọgbọ́n tí ń bẹ́ẹ̀nbẹ́ ni ó ju gbogbo gbogbo ọgbọ́n àti òye àtàǹfààní tí ń bẹ níbi fífẹ́ tànàbí fẹ́ àwọn ìyàwó tó kù lọ. kí wàá lòye náà kí lọ́gbọ́n náà. ọlọ́run ń fẹ́ ànábì ń fẹ́ àti gbógun ti àṣà kan tí ń bẹ lọ́dọ̀ àwọn lárúbáwá kí ìsìlámù tó dé. kí láṣà náà ọmọ ọlọ́mọ tá a fi ṣọmọ ọmọ tẹ́nìkan bí tá a pè mọ́ra ni lọ́dọ̀ àwọn lárúbáwá wọ́n ti gbé àwọn òfin àwọn ẹ̀tọ́ tó jẹ́ wípé ọmọ tá a bí nínú tá a bí ní bàrá àdí ẹni àwọn ẹ̀tọ́ tó ní náà ni ọmọ tá a gbàtọ́ lòun náà ni. àwọn Yorùbá sì sọ wípé àgbàtọ́ òjò bí ọmọ tá a bí ó nẹ́tọ̀ tiẹ̀ ọmọ tá a gbà tọ́ ó nẹ́tọ̀ tiẹ̀ nínú àwọn ohun tí ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá kí tó dé náà ni wípé ọmọ tá a gbà bó bá fẹ́ yàwó tó kọ ìyàwó náà kalẹ̀ àwa bàbá tá a gbàtọ́ ànẹ́tọ́ àtifẹ́. bí a bá kú ọmọ tá a gbàtọ́ kò ní ẹ̀tọ́ àti lè fẹ́yàwó wa kò nátọ́ àti lè ṣúpó wa gẹ́gẹ́ bí ọmọ tá a bí ò nẹ́tọ́ àti lè fẹ́ ìyàwó wa ọmọ tá a gbà tọ́ bó bá kú àwa tá a gbà tọ́ àní ẹ̀tọ́ àti lè fẹ́yàwó ẹ̀ bó ti jẹ́ wípé ànẹ́tọ́ àti lè fẹ́yàwó ọmọ wa tó ṣaláìsí. ìsìláàmù fẹ́ wá gbógun ti àwọn àṣà pé ọmọ agbàtọ́ ẹni agbàtọ́ ni a lè fẹ́ yàwó ẹ̀ nígbà wọn bá kọra wọn àbí wọn kú fira wọn lẹ̀ ọ̀dà ta la fẹ́ fi ṣiṣẹ́ yìí ọlọ́run fẹ́ wá lo ànábì gẹ́gẹ́ bí iṣẹ́ tó gbé fún ànábì. ó fẹ́ wá ṣe ànábì ní àwòkọ́ṣe fáwa mùsùlùmí pé gbogbo ẹ̀yin tẹ́ ń gba mọ́tọ́ o ẹ̀tọ́ ọmọ tẹ́ gbà tọ́ ó yàtọ̀ sí ẹ̀tọ́ ọmọ tẹ́ bí bó bá rí bẹ́ẹ̀ Zainabu ọmọ Jahash tí ń jẹ́ ìyàwó Zaidu ọmọ Harith wọ́n ti kọra wọn wọn ò fẹ́ra wọn mọ́ ìrẹ́ ànábì dìde kó o fẹ́ kó o fi parí àwọn àṣà tẹ̀yìn lárúbáwá ń dá pé ẹni tá a gbà tọ́ àlefẹ́yàwó ẹ̀. bàbá wa lọ sínú ìyàwó tí ànábì àti jùwèríyà ṣe jùwèríyà yìí ń jẹ́ ọmọ bára juweriya tí ń jẹ́ bára ọmọ harith alharithu yìí ń jẹ́ ọba aṣáájú àwọn ìran wọn tí wọ́n ń pè ní banil mustolik àwọn èèyàn yìí wọ́n ti wọ ìyá àjà pẹ̀lú àwọn mùsùlùmí wọ́n dojú ogun kọra wọn ọlọ́run wá ní kí àwọn mùsùlùmí kí wọ́n borí nígbà àwọn mùsùlùmí borí wọ́n kó àwọn ọmọ ìran Banil Mustolika wọ́n kó wọn lẹ́rú obìnrin bẹ́nu wọn ọkùnrin bẹ́nu wọn nínú àwọn ẹni tí wọ́n kó lẹ́rú yìí ọmọ alharisu ìbẹ́nu wọn òun náà ni bára òun náà ni jùwẹ̀ríyà tó padà dìyàwó ànábì níkẹyìn. nígbà àwọn sọ̀hábà wọ́n ń pín àwọn èrè ojú ogun àwọn obìnrin yìí wọ́n pín wọn mọ́wọ́ wọ́n rí wípé káwọn bọ́kù ẹrú kò lọ́rùn wọn káwọn sọ wọ́n di mùsùlùmí káwọn máa fẹ́ wọn nígbà wọ́n ń pín wọn wọ́n ń pín wọn wọ́n wá rí wípé ọmọ ọba leléyìí ọmọ aṣíwájú ìran wọn leléyìí èèyàn lásán ò gbọ́dọ̀ fẹlẹ iṣẹ́ ìyàwó fúnra àwọn sọhábà ni wọ́n ṣẹṣà bára jùwèríyà ni wọ́n ní ànábì ni ó mú eléyìí o ẹ̀rí nǹkan nígbà tánábì wá mú jùwèríyà tó sọ di ìyàwó sísọ di ìyàwó nìí ó jẹ́ kí àwọn sọ̀hábà tó kù tí wọ́n ti pín àwọn obìnrin tí wọ́n kó lójú ogun tí wọ́n ti pín wọn mọ́wọ́ ó jẹ́ kí wọ́n sọ lọ́dọ̀ wọn wípé àwọn àna ànábì wọn ì ṣe ẹni tá a mú lẹ́rú nítorí jùwérí àti dìyàwó ànábì àwọn ọ̀ràn ẹ̀ tó kù tí wọ́n ń jẹ́ ẹrú tí wọ́n kó lójú ogun táwọn sọ̀hábà tó kù wọ́n pín lọ́wọ́ fúra ara wọn náà ni wọ́n sọ pé a láàyàmbági asiharu rasul sallallahu alaihi wasallam àwọn àna ànábì kò ní ẹ̀tọ́ fún wa láti kó wọn lẹ́rú ẹ yọ̀ǹda wọn ẹ jù wọ́n lẹ̀ kí wọ́n máa lọ lálàáfíà pẹ̀lú wípé àwọn sọ̀hábà wọ́n gbà sẹ́nu fún ànábì wípé àwọn àna ànábì àìmú wọn lẹ́rú wọn ìṣerú ẹnìkan gbogbo àwọn ìran obìnrin yìí gbogbo ìdílé ẹ̀ náà ni wọ́n padà kó sínú ẹ̀sìn Islam ni wọ́n padà ṣẹ̀sìn ẹ̀rí nǹkan léyìí tí ń jẹ́ wípé ṣíṣẹ̀sìn wọn ó ran ànábì lọ́wọ́ ó jẹ́ àtìlẹ́yìn fún ànábì lẹ́yìn ìgbà tó ti jẹ́ wípé ọ̀tá ni wọ́n jẹ́ fún àwọn mùsùlùmí ọ̀tá ni wọ́n jẹ́ fún ànábì pípadà sẹ́yìn ní tìtorí pé ànábì di àná wọn pípadà sẹ́yìn ní tìtorí wípé ànábì fẹ́ mọ wọn ó ṣe sábàbí tó jẹ́ wípé pípọ̀ àwọn lárúbáwá tí wọ́n jẹ́ ọ̀tá fún ànábì nígbà náà wọ́n bẹ̀rẹ̀ sí máa sá láti lè ṣe ànábì ní ṣùtá. Allah. mi fẹ́ lẹ́yìn ìgbà tí ọkọ rẹ̀ kú sógun ọkọ rẹ̀ Abdullah bun Jahsh nígbà tó kú sí ojú ogun Uhud. Zainabu ọmọ Huzaima tá a sọ yìí ń bẹnu àwọn ọlọ́lá obìnrin lárúbáwá kí ìsìlámù ó tó dé kódà kí ìsìlámù ó tó dé náà ló ti gbórúkọ ní gbogbo ayé mọ́ sí umul masakin ìyá àwọn alágbe ìyá àwọn tálákà ìyá àwọn aláìní kí ló fà á tó fi gba orúkọ báyìí náà ni wípé a máa ṣe dáadáa a máa ṣàánú ó sì máa ń ṣe àkólé kan púpọ̀ sí àwọn aláìní a máa pe àwọn aláìní lọlé ẹ̀ lọ jẹun láti ibẹ̀ ló ti gbowó kọ́ ìyá tá a wí yìí ó jẹ́ àrìmọ́là opó ní ń jẹ́ fún ọkọ ẹ̀ tó kú sábà wípé nígbà tí ọkọ rẹ̀ kú ó rí ìnira púpọ̀ ó rábùkù púpọ̀ látọ̀dọ̀ àwọn kẹfẹ́rí tí òfin ní jẹ́ wípé ẹni ọlá ẹni yìí ẹni àpọ́nlé tó lọ ṣe ẹ̀sìn Islam tí ọkọ ẹ̀ wá kú sójú ogun Uhud tó sì jẹ́ wípé àwọn mùsùlùmí náà ni ọkọ rẹ̀ tẹ̀lé lọ fi kú ṣé ká wá fi ń lẹ̀ kó wá lọ padà fẹ́ kéǹfèrí nígbà tá a rí ẹni tó fẹ́ fẹ́ nínú àwọn sọ̀hábà. So ànábì wá ronú wípé ewu ẹni bẹ́ẹ̀ ó yá da lọ́lá ẹni tó jẹ́ wípé a máa ṣàánú fún àwọn aláìní a máa ṣàánú àwọn tálákà ó yá da lọ́lá kí láàfin da lọ́lá àfi ká fà á sábẹ́ ká sọ daya nínú. No òye tánàbí fẹ́ mú jáde látara fífẹ́ Zainabu ọmọ Huzaima ìkànnù ni. lẹ́yìn obìnrin yìí ànábì fẹ́ Ummu Salama tá ń pè ní Hind. Ummu Salama yìí òun àti ọkọ ẹ̀ Abdullahi baba Salama wọ́n jẹ́ nínú ẹ̀ wọ́n wà nínú ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe ìjìra lọ sí ìlú Habasha ìlú Ethiopia obìnrin yìí ó nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ léyìí tó pọ̀. obìnrin yìí a máa pàtàkì ọkọ ẹ̀ ó bá débi wípé lẹ́yìn ìgbà tí ọkọ rẹ̀ kú Abubakar Siddiq àrólé anabi, ó sọ̀rọ̀ fún láti fẹ́ ó kọ̀ Umaru bunle Khattab àrólé ànábì ó sọ̀rọ̀ fún un láti fẹ́ ó kọ̀. ṣùgbọ́n nígbà tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tànábì sọ fún Ummu Salama wípé sálíláha aniyu ajíraki fi musibatiki wàyà khalifuki khairan. sọ fún ìyá sálámà wípé bí ọlọ́run kọlọ́run kó san ọ́ lẹ́sàn-án lórí àdánwò tó fi kàn ọ́ náà ní kú ọkọ kọlọ́run kó wá ṣèpàrọ̀ tó nóore ju ọkọ rẹ tó kú lọ ìyá sálámà ń dáná bí lóhùn wípé wàmánìyà kún khayran min àbí sálámà. àtàlẹ́ni tí ó tún fẹ́ dáa tó baba sálámà àbó fẹ́ dáa ju bàbá sálámà lọ. láti bẹ̀ gbogbo ẹni tí ń bẹ níbi tọ́wọ̀ yẹn ti wáyé ń jọ́nà àti ànábì gan-an lára wọ́n ṣàkíyèsí wípé obìnrin tọkọ rẹ̀ kú yìí nǹkan ló kàn án nígbà tóbìnrin tọkọ rẹ̀ kú tí bá ń sọ wípé talẹni tó fẹ́ dáa talẹni tó fẹ́ wúlò ju ọkọ mi lọ ẹná ti mọ̀ wípé àdánwò ló dé bá ọ̀dà báwo la ṣe yanjú àdánwò náà báwo la ṣe rẹ̀ lẹ́kún. láti bẹ́ẹ̀ ànábi wa rí wípé kò sí ohun tó lè rẹ ìyá yìí lẹ́kún kò sì sí ẹni tí ó pàtàkì lọ́dọ̀ ẹ̀ tó dáa ju ọkọ ẹ̀ lọ lẹ́yìn ìgbà tó ti kọ̀ pé òun ò ní fẹ́ Abubakar ó sì kọ̀ pé òun ò ní fẹ́ Sayyidina Umar àfi ó fẹ́ lànàbí fi wá sọ ọ̀rọ̀ fún yín pé òun fẹ́ fẹ́ fàtàzàràtì nígbà tànàbí sọ̀rọ̀ fún ọ̀tọ̀ eskiz. ó ní kádàbí yọ̀ǹda tòun nítorí wípé àgbà ti dé òun ti dàgbà òun ò nídìí ọkọ mọ́ òun sì ní. Si ọmọ òrukàn ìyá ọmọ òrukàn lòun àwọn ọmọ ọlọ́mọ ni wọ́n kúnlẹ̀ yìí anábì wa ṣàkíyèsí wípé bó bá jẹ́ bẹ́ẹ̀ ni mo ti gbọ́ bó ti yẹ kí obìnrin ó fèsì náà ló fèsì yẹn anábì gbìyànjú ànábì gba gbogbo yànjú wípé àfi kóun ó fẹ́ kóun bá lè rẹ́ lẹ́kún. èyí tó hàn sí wa obìnrin tó dára ẹ̀ lójú wípé àgbàlagbà ni mí mo ti dàgbà mi ò ní sẹ́ǹtì mọ́ ọkùnrin mọ́ nǹkan ọkùnrin ò ṣe mí mọ́ ara mi ò gbé mọ́ láti bẹ̀ láti mọ̀ wípé àwọn ìyàwó tànàbí ń kó jọ ànábì ò kó obìnrin jọ ní tìtorí àti gbáfẹ́ àti ṣe fàájì àti gbádùn obìnrin. wàhínàmà kánà ní fọ́dìlì rálẹ̀ ní yàrí fún mùtà amíl ànábì ń fẹ́ bìnrin ní ti torí ọlá tọ́lọ́wọ́n ọba ṣe fún tó jẹ́ gbogbo ayé náà ló mọ ọlá nì. Ànábì ò fẹ́ ìyá sálámà arúgbó ní ti torí wípé kì í rẹ́ni máa básù kì í máa rẹ́ni wọlé tọ̀. Ànábì fẹ́ ìyá sálámà ní tìtorí ọlá tí ń bẹ lára ìyá sálámà pé obìnrin gidi ni obìnrin tí ń tó ṣòótọ́ pẹ̀lú ọkọ ẹ̀ ni ọkọ rẹ̀ ṣòótọ́ pẹ̀lú ànábì ó kú sórí bẹ́ẹ̀ àfi ká dá lọ́lá. bàbá wo fífẹ́ tí ànábì fẹ́ ìyá Habiba Umu Habiba torúkọ ẹ̀ ń jẹ́ Romla ọmọ Abi Sufyan bàbá rántí àwọn ohun tá a sọ nípa ìyá wa Umu Habiba láti bẹ́ẹ̀ a rí wípé òye tí ń bẹ ń bẹ kò ní pamọ́ sẹ́nìkan wa. òye tí ń bẹ ń bẹ kò ní pamọ́ sí gbogbo ẹni tó mọwọ́ ọ̀tá tí bàbá Sofiyani ń bá ànábì ṣe kó tó di pó padà wá gba ìsìlámù. ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó fẹ́ Ramla ọmọ àbí Sufiyan tí ń jẹ́ Umm Habiba ó fẹ́ ní tìtorí àti fi ìfẹ́ sáàrin òun àti bàbá Sufiyani tí ń jẹ́ ọ̀tá ẹ̀sìn Abu Sufiyani yìí gbogbo wa náà la mọ̀ po ẹ̀ a máa yí ẹ̀ ní inú ìran Kùrẹ́ṣì tá a sì mọ̀ wípé bí àbí sùfìyáni bá fi nǹkan lẹ̀ gbogbo àwọn kòwéṣí náà ni wọ́n fi nǹkan náà lẹ̀ fífẹ́ tí ànábì fẹ́ rọ́múlá ọmọ àbí sùfìyáni ìyá habiba ó jẹ́ kí ẹ̀mí àwọn kùrẹ́ṣì àwọn bani hashim. ẹ̀mí wọn kó lẹ̀ kó rọ̀ sí ànábì ó jẹ́ kí ọ̀pọ̀ wọn kí wọ́n gba ọ̀rọ̀ ànábì ó jẹ́ kí ọ̀pọ̀ wọn kí wọ́n padà sẹ́yìn àwọn ọ̀tá tí wọ́n ń bá ànábì ṣe kó dínkù inú ọlá inú òye tí ń bẹ níbi. fífẹ́ tí ànábì fẹ́ rọ́mùlà ọmọ àbí sùfìyàní ọ̀nà nínú àwọn ìyàwó tí ànábì tún fẹ́ náà ni. Nani, wọ́múlá tá a sọ yìí èyí tó jẹ́ wípé ọkọ ẹ̀ tó fẹ́ tẹ́lẹ̀ rí tí wọ́n jọ lọ sílùú Habasha tó dọ̀hún tó di kèfèrí ó padà sínú ẹ̀sìn ó lọ di ẹ̀sìn Nasara nígbà tó dọ̀hún ó dọ̀mùtín dúró ṣinṣin kò ṣe ohun tí ìyàwó dúró ṣinṣin afọ̀n kò ṣe ohun tí ìyàwó tí ọkọ ẹ̀ ṣe wọ́n padà wálé ọkọ náà wá padà kú àbí Sùfìyánì yìí nísìnyí jẹ́ ọ̀tá pẹ̀lú ànábì yìí dépò wípé nígbà tó wá ànábì wálé nígbà tó wá ìyàwó ànábì wálé tí ń jẹ́ ọmọ ẹ̀ ọmọ rẹ̀ kan lábùkù kan jọ́ náà tí ò ní gbàgbé láyé ìdúróṣinṣin rọ́mùlà yìí pẹ̀lú ànábì pẹ̀lú ẹ̀sìn ànábì lẹ́yìn ìgbà tí ọkọ ẹ̀ kú tó sì jẹ́ pé ànábì mọ̀ wípé tí mo bá dá padà lọ sí ọ̀dọ̀ bàbá ẹ̀ pé kó máa lọ ọkọ ẹ̀ ti kú bàbá ẹ ó ṣe ní ṣùtá àbí kí bàbá ẹ pa àwọn Bani Hashimi láṣẹ wípé ẹ ṣe ń ṣùtá ẹbẹ lórí àbí bẹ́ẹ̀ kọ́ kó máa bẹ láàrin àwùjọ wọn lẹ́ni yèyé lẹ́ni àbùkù ànábi sọ di ìyàwó ànábi fẹ́ ànábi fi pọ́nlé ní àwùjọ àwọn Bani Hashim ó jẹ́ sábàbí kejì tó jẹ́ wípé a rí kọ́ òye tá a rí kọ́ làákàyè tá a rí mú látara fífẹ́ tí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tó fẹ́ Ramla ọmọ àbí Sufyan. bàbá padà sí fífẹ́ tí ànábì fẹ́ Sọ̀fíyà. So بنت حيي بن أخطب bàbá sọfíà yìí òun sì ń jẹ́ ọba fún àwọn bani nadir òun náà ni aṣíwájú wọn sọfíà tá a wí yìí bàbá rẹ̀ kú sí. Si ojú ogun Khaybar ọkọ rẹ̀ kú sí ojú ogun Khaybar àwọn mùsùlùmí wọ́n kó àwọn Bani Qariza wọ́n kó wọn lẹ́rú nígbà tí wọ́n borí ogun. ọ̀dà ọmọ ọlá lélẹ́yìí ọmọ ọba ni ọmọ aṣíwájú ni ta lẹni tó yẹ kó fẹ́ ta lẹni tó tọ́ sí àwọn sọ̀hábà wọn wá derí kodò wọ́n rí wípé kò sẹ́ni tó yí ó yẹ kó mú sọ̀fíyà ẹnìkan ò nẹ́tọ́ sí nínú àwọn sọ̀hábà àfi ànábì. anábì mú anábì bọ́kọ ẹrú kó lọ́rùn ẹ̀ anábì wá fẹ́ àwọn èèyàn yìí nísìnyí yẹ̀húdì sì ni wọ́n. fífẹ́ tànàbí fẹ́ nì àti bíbọ́kọ ẹrú tànàbí bọ́kọ ẹrú kó lọ́rùn ẹ̀ nì ó jẹ́ ọlá ó jẹ́ iyì fún ìran Bani Nadir Bani Qurayza àti Bani Nadir láti wípé kó fi lò wọ́n ìkórira ẹ̀sìn tí ń bẹ lẹ́mìí wọn ànábì ti rí pé tá a bá bá wọn dáná pólítíìkì la fi ṣe òṣèlú la fi ṣe yóò hàn wá lọ́wọ́ níbi àti má jẹ́ kí ọ̀tá tí wọ́n ò ní sí wa kí ọ̀tá náà pọ̀. èyí jẹ́ apá kan nínú àwọn ìdí tá a lè sọ wípé ànábì fi fẹ́ ìyàwó ju mẹ́rin lọ. ìbẹ́nu àwọn ìdí yìí tó jẹ́ wípé bá a bá wò dáadáa ń tọ́ka wípé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam iṣẹ́ tó mú wá iṣẹ́ òótọ́ ni. nígbà apá ìtàn umu habiba fúra wa àbùkù tó fi kan bàbá ẹ̀ nítorí ànábì táwa náà sì mọ̀ wípé àbí Sufyan tí ń jẹ́ bàbá umu habiba yìí ọ̀tá ńlá ló jẹ́ fún ànábì bó bá wá jẹ́ wípé ohun tánàbí gbé dání kèé sòótọ́ ǹjẹ́ èèyàn lè kan bàbá ẹ̀ lábùkù ó lè yẹ̀yẹ́ bàbá ẹ̀ ó lè gbógun ti bàbá ẹ̀ nítorí ọkọ ẹ̀ nígbà tí Umu Habiba tí ń jẹ́ ọmọ Abi Sufyan ó ti rí wípé èyí tí Ànábì gbé dání òdodo ni o èyí tí bàbá tòun gbé dání pàǹdà ni o tí màá fi fi òótọ́ ńlẹ̀ tí màá fi mú pàǹdà ó pàtàkì kó wà pẹ̀lú ẹ̀sìn kó wà pẹ̀lú ànábì kó wà pẹ̀lú ọlọ́run bí ò bá jẹ́ bẹ́ẹ̀ nígbà tí ọkọ ẹ̀ tí wọ́n jọ lọ sílùú habasha nígbà tí ọkọ ẹ̀ ti dàdàkúdà lọ́hùn-ún tó padà kú kì bá ju ẹ̀sìn lẹ̀ ṣùgbọ́n ìdúróṣinṣin ẹ̀ tí ò kọ ohun tó fẹ́ ṣe kò kọ ohun tí bàbá ẹ̀ lè ṣe yìí wípé ànábì Muhammad iṣẹ́ tó gbé wá òdodo ni. bàbá wo fífẹ́ tí jùwèrí afẹ́ ànábì jùwèrí àta sọ tẹ́lẹ̀ wípé wọ́n kó lẹ́rú nígbà tí bàbá ẹ̀ ti ń jẹ́ ọ̀gá àwọn ọba àwọn ìran wọn nígbà tó kọ̀wé sànábì wípé àwọn ẹrú wa ti ń bẹ lọ́dọ̀ yín o ẹ yọ̀ǹda wọn kí wọ́n padà wálé o. juwèríyà tí ànábì ti mú sọ́dọ̀ tó ti sọ́dá ya nígbà tí bàbá rẹ̀ dé láti wá gbà lọ ànábì gbé síwájú àwọn jàmá ó pe juwèríyà wípé ọ̀dà èwo ló fẹ́ mú ń bẹ̀ ṣó mọ bá bàbá ẹ lọ àbó mọ bẹ pẹ̀lú èmi ànábì. Juweria ó sọ níwájú bàbá ẹ̀ níwájú ọba ìran wọn wípé akhtaritu Allaha wa rasula ọlọ́run àti òjíṣẹ́ ni mo fẹ́ bá lọ òun ni mo fẹ́ yàn mi ò fẹ́ bá bàbá mi lọ. léyìí tí ń tọ́ka wípé ohun tánábì gbé dání òótọ́ ni ìyàwó Ànábì Juwairiya tí ń jẹ́ ọmọ ọba wọn ọmọ àwọn ọ̀tá Ànábì wọn òótọ́ bàbá padà sọ́dọ̀ Sọ̀fíyà bíntu Huhayi a tún ṣàkíyèsí lára tiẹ̀ náà wípé. òun náà fífẹ́ tó fẹ́ ànábì jíjókòó tó jókòó ti ànábì ń tọ́ka wípé ohun tí ànábì gbé wá òdodo ni. a sọ fúnra wa wípé ọkùnrin tá a wí yìí ànábì pa bàbá ẹ̀ ó pa ẹ̀gbọ́n ẹ̀ ó pa ọkọ ẹ̀ sógun tòun ti bẹ́ẹ̀. ó fara mọ́ kí òun ó jòkó ti ànábì kóun ó fẹ́ ànábì kò sọ ànábì dọ̀tá sábà wípé ànábì pẹ̀lú àwọn sọ̀hábà ni wọ́n pa ọkọ ẹ̀ sógun náà pa bàbá ẹ̀ sógun náà pa àbúrò bàbá ẹ̀ sógun nínú òye tá a fẹ́ rí mú nínú pípọ̀ àwọn ìyàwó ànábì ọ̀kọ̀ọ̀kan wọn ọ̀kọ̀ọ̀kan wọn náà ni wọ́n lójúṣe wọn. No ọ̀kọ̀ọ̀kan fífẹ́ ọ̀kọ̀ọ̀kan wọn náà ló ní ihun tí ń tọ́ka fún wa níbi iṣẹ́ tí ànábì gbé dání bí ibà ẹ ṣe wípé iṣẹ́ tí ànábì gbé dání ohun tí ànábì gbé wá òdodo ni ẹ̀sìn òdodo ni òótọ́ ni gbogbo àwọn tí wọ́n jókòó tí ànábì yìí láwọn ọmọ ọlá wọn ò ní jókòó tì í ẹ sì wá rí wípé ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam kì í ṣolówó kì í ṣe ẹni tí ayé gbà láyé kì í ṣe ẹni tó rí jẹ tó kánú àwọn ìyàwó yìí bí wọ́n ṣe pọ̀ tó wọ́n jókòó tì í pé àwọn ò fẹ́ ní tìtorí wípé ó jẹ́ ànábì wọn ò kọ́ kalẹ̀ kí wọ́n lọ fẹ́ àwọn ọlọ́lá wọn ò kọ́ kalẹ̀ kí wọ́n lọ fẹ́ àwọn olóyè wọn ò kọ́ kalẹ̀ kí wọ́n lọ fẹ́ àwọn ọlọ́ba nínú tí ń tọ́ka wípé jíjókòó wọn tó sì jẹ́ wípé ọmọ ọlá ni wọ́n jíjókòó wọn ìtọ́ka ni wípé ohun tí ànábì gbé dání ẹ̀sìn gidi ni ẹ̀sìn òótọ́ ni ṣùgbọ́n ta ni ó mọ̀ bẹ́ẹ̀ wàá máa yàtàdá karo illa ulul albab àwọn ẹni tẹ́rí wọn pé àwọn náà ni wọ́n lè ronú débẹ̀ àmọ́ àwọn aláìpé orí náà ni wọ́n sọ wípé ànábì kóyàwó jọ ní tìtorí ìgbádùn ayé bẹ́ẹ̀ bá fẹ́ fẹ́yàwó ní tìtorí ìgbádùn yóò wá obìnrin tó yáàyì náà yóò wá àwọn ọmọdé yóò wá mọ́ndíá kò ní jẹ́ àwọn arúgbó ìgbádùn wo ló wà lára arúgbó àǹfààní wo lèèyàn fẹ́ rí lára arúgbó láwọn arúgbó tí kí tó jẹ́ wípé àwọn gan lára àwọn náà gan mọ̀ wípé arúgbó làwọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ìyá sálámọ̀ sọ fún ànábì nígbà tí ànábì dẹnu kọ́ láti fẹ́ tó sọ wípé ana musin mo ti dàgbà ọ̀rọ̀ ọkọ ò ṣe mímọ́ nítorí bẹ́ẹ̀ mùsùlùmí láti mọ. Ma òye tí ń bẹ níbi pípọ̀ táwọn ìyàwó ànábi pọ̀ bí ò bá jẹ́ bẹ́ẹ̀ yóò ṣe àkóbá fún ìnígbàgbọ́ ara ẹ̀ yóò gbọ́ ohun tí àwọn ọ̀tá ànábì ń sọ sára ànábì níbi pípọ̀ àwọn ìyàwó ànábì náà la fi ní ká fi òye tí ń bẹ níbi pípọ̀ àwọn ìyàwó ànábì ká fi parí prógámù ìtàn àwọn ìyàwó ànábì abẹ ọlọ́run bá wa kẹ́ àwọn ìyàwó náà lápapọ̀ kó kẹ́ wọn kó kọ́kọ́ wọn kó kẹ́ gbogbo àwọn ìyàwó àwọn mùsùlùmí tí wọ́n fẹsẹ̀ lé orí pa àwọn ìyàwó ànábì wa Muhammad tí wọ́n ń tẹ̀lé sunna tànábì tí wọ́n ń tẹ̀lé e ẹ̀kọ́ taari kọ́ látara àwọn ìyàwó náà wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira subhanakallahumma wa hamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk. Allahu akbar Allah.